الرحيم وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله وصفيه من خلقه صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا عباد الله دجاج يبي النبي صلى الله عليه وسلم وتسيسي على إفوا من حديث كان جميع وقفه من وصول الحجة àwọn ọjọ́ mẹ́wàá yìí báyìí àwọn náà làwọn ọjọ tó so yìí pé ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa ó nífẹ̀ẹ́ sí àwọn ṣe olóore nínú rẹ̀ púpọ̀ ju ìgbà míì lọ. ma min ayyamin al-amalu salihu ahabbu ila Allahi na kò sí ọjọ́ kan nínú àwọn ọjọ́ ayé tó pé ọba wa ó sí olóore bí bá rí nínú àwọn ọjọ́ ìlọ kódà ẹ̀san tó lọ́wọ́ bọ́ sáyìn lórí iṣẹ́ olóore eléyìí téèyàn bá rí ṣe nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí ẹ̀san ìbò ayà kò sírò rẹ̀ fún yàn lásìkò míì tó sírò àsìkò yìí báyìí torí ẹ̀ nínú ọ̀kan nínú àwọn sallallahu alayhi wa sallam ó gbọ́ wa níyànjú láti máa ṣe. ìrántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ nínú àwọn ọjọ́ wọ̀nyí báyìí ó ní fa'akthiru fihi min at-takbiri wat-tahlili wat-tasbih ẹ máa ṣe ìgbé ọlọ́run ọba tóbi lọ́pọ̀lọpọ̀ ẹ máa ṣe la ilaha illallah lọ́pọ̀lọpọ̀ ẹ sì máa ṣe àfọ̀mọ́ fún ọlọ́run subhanallah lọ́pọ̀lọpọ̀ torí ẹgbẹ́ náà Allahu akbar Allahu akbar Allahu akbar. لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد gbọ́dọ̀ yìí wíwí rẹ̀ gbọ́dọ̀ pọ̀ lẹ́nu wa àti wọlé àsìkò ló ṣòro àti lọ rẹ̀ kọ́tán kìí pẹ́ rárá ebi ọjọ́ náà ló ti di mẹ́ta lónìí díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ yóò tún padà di tàn ẹni tó bá lo tiẹ̀ dáadáa àwọn ni àkọọ́lẹ̀ lá dáadáa wà fún ẹni tó bá sì lo tiẹ̀ fi ṣíṣe lo gbogbo ọjọ́ ayé rẹ̀ tẹ́lẹ̀ náà kò sí nǹkan kan tí wọ́n kọ́ ọ lẹ̀ fún tẹ́lẹ̀ náà torí ọ̀dọ̀ àjọmọ́ ẹ jẹ́ kí a ṣe àmúlò àkókò yìí dáadáa níbi àwọn ẹsẹ̀ olóore àwọn ọ̀ràn àyàn nínú tọ́lọ̀ǹtì lọ́ràn àyàn lé wa lórí kò gbọ́dọ̀ tẹ̀sí rárá a gbọ́dọ̀ fún ara rẹ̀ nígbà kankan nítorí pé gbàtọ́mìyàn bá kú àkọ́kọ́ nǹkan tọ́lọ̀ wọn kọ́kọ́ bí wá léèrè nípa rẹ̀ lọ́jọ́ gbẹ̀ndà kìyàmù òun náà ni àwọn nǹkan tó ṣe lọ́ràn yàn lé wa lórí ìgbà tí wọ́n bá yẹ ìwé ọ̀ràn yàn wò tán ni wọ́n sì wá máa ṣe àyẹ̀wò lórí àwọn ìwé náfìlà ẹni tí ìbá sì ti mójútó ọ̀ràn yàn àyè ò sí fún láti máa ṣe náfìlà nítorí pé tọ́lọ́mọ bí ọ léèrè nìyẹn ọ̀ǹgàn gan lọ́yẹ̀ kó mójútó náfìlà àti lọ́lá ni àti gbaládá ni òun gangan akọ́nìpìlẹ̀ torí rẹ̀ gbogbo ọ̀ràn yẹn mójútó má ṣe fi ráre má ṣe fi falẹ̀ as-salawatul khams àwọn sọ̀làwàtò àkókò márùn-ún àgbọ̀dọ̀ fi wọ́n ráre àgbọ̀dọ̀ fi wọ́n falẹ̀ má ṣe jọ́kan nínú ẹni tó ṣe wípé wọ́n ti àwátì rẹ̀ ní mọ́tíláṣí ọkùnrin sì ni ọ́ má ṣe jẹ́ni tó yẹ pé kò sí sọ̀láàtù nínú ìwé iṣẹ́ rẹ̀ ó kì í ṣe sọ̀láàtù rárá obìnrin sì ni wọ́n náà ẹ jẹ́ ká kíyè sára kárántí pé ẹni tó wà láyé ló máa ń sin lọ ẹni tó bá ti kú ẹ̀san sínsìn tó sin lọ ní ọlọ́ba àbí ìyá àìsìn lọ ìní dúró dì èèyàn gbọ́dọ̀ mójútó àwọn tọ́lọ̀ ń sin lọ́rùn àyàn lé wa lórí nítorí pò náà ní kókó ń tà sí torí rẹ̀ bẹ́ nílé ayé bákan náà ní àkókò ọlọ́lá yìí èèyàn tó gbọ́dọ̀ gbìyànjú láti ṣe àwọn àṣelọ́lá sẹ́ẹ̀ kéèyàn ṣe àmúlò àkókò yìí dáadáa kọkàn má lọ ráre máyàn lọ́wọ́ báwọn ká gbìyànjú láti máa gbé Al-Qur'an lọ́pọ̀lọpọ̀ báwo ni ọba ṣe dá tó téèyàn bá gbìyànjú láti gbé Al-Qur'an láti bẹ̀rẹ̀ dópin rẹ̀ láàrin àwọn ọjọ́ mẹ́wàá wáyé àbí ibi tọ́sẹ̀ kù sí ẹ wá wúlú ẹ̀sán ńlá eléyìí tọ́lọ̀ ọba yọ sẹ́yìn báwo ni ọba ṣe dá tó téèyàn bá jẹ́ni tí mú nínú tọ́lọ̀ ọba fún títí ń ṣàánú aláìní ebi ń ṣèrànlọ́wọ́ fẹ́ni tó kù díẹ̀ káàtó fún téèyàn ń ṣe sàrà téèyàn sì jẹ́ ẹni tó ṣe ó ń fún ẹni ń pa ló ń jẹjẹ ọ̀dà tí kò lásọ tí ó wọ̀ lọ́rùn ó ti ẹ̀kọ́ ìdùnnú bẹ́ẹ̀ nìkan nípa pé ọ̀ràn lọ́wọ́ kò jẹ́ kí ojú ó lójú ìyàwó ẹ̀ kò kálẹ̀ ni jìnnà tí wà burúkú nínú dáadáa ló náà wà kama sọ òdodo lẹ́nu ká má parọ́ àní nínú dáadáa ló náà wà kéèyàn gbìyànjú láti rí pọ́n lọ hajj nínú dáadáa ló wà kéèyàn sì gbìyànjú láti lọ sí umra nínú dáadáa ló náà wà àní gbogbo dáadáa tó bá lè ṣe nítorí pé àkókò yìí òun ó ti mórí lé pọ́n lọ òun ọ lọ. ìwọ wa mójútó pé òní lọ́mọ lọ́wọ́ láì jẹ́ pé mo rí dáadáa ṣe nínú rẹ̀ òní lọ́mọ lọ́wọ́ láì jẹ́ pé mo fi àwọn dáadáa dáadáa pamọ́ sínú rẹ̀ orí báyìí lọ yẹ ká wà nítorí kákòókò yìí kọ́ máa lọ́mọ alọ́ lásán ọ̀sùn yà kákẹ́ni orúṣẹ́sì fọlọ́ kéèyàn lánìyà láti jọ́ tó sùn ti bẹ̀rẹ̀ títí ọjọ́ àrọ́fà ọ̀nbẹ nínú sẹ́ẹ̀rì nítorí pé ṣé olóore. eléyìí táwọn nàbí sallallahu alaihi wasallam tọ́tọ́ka sí pé ọlọ́run nífẹ̀ẹ́ sí jù kọ̀lá kọ̀sọ́ yìí pé àyàfi pé àyàfi nǹkan gbogbo dáadáa ní kẹsí ń bẹ àyàfi nǹkan báyìí gbàtà nàbí gbogbo dáadáa gbogbo tó lóore tẹ́ ẹ bá lè ṣe náà ní kẹsí nínú rẹ̀ ó fi dọ́rí báwo ló ti sọ yìí ní ìgbà tó ti pé kọ̀sẹ́rì kan tọ́sọ fún wa pé ti sàrà ń bẹ̀ kọ̀sẹ́rì kan tọ́sọ fún wa pé náfìlà ní kò máa ṣe ń bẹ̀ òṣìṣẹ́rì kan tọ́sọ fún wa pé kò máa ṣe al-amru bil ma'ruf wan nahyi 'anil munkar nínú ẹ̀ báwo ni gbogbo tí olóore yòókù ṣe tọ́ nínú ẹ̀ tí sùyàmù ọ̀tọ́ nínú ẹ̀ ẹ ọsọ pé àdìsí kan wá ní wípé ìyá ńlá wa Aisha radiyallahu anha ọsọ ike mi rí ànábì wa sallallahu alayhi wa sallam tó ń sọ sùyàmù àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ́ wáyé rí òun ò rí ẹlòmíì ó ti wá nínú àdéhùn tiẹ̀ ó lòun rí wípé gbogbo ẹ̀ lànàbì máa fi sọ sùyàmù tábà wá sọ wípé àdéhùn ẹni tó sọ wípé òun rí wípé ànàbì máa fi sọ sùyàmù kò fẹsẹ̀ rinlẹ̀ gẹ́gẹ́ bí àyíṣà náà ti ti sọ pé mi ò rí rí ṣé gbogbo eléyìí wá lè ti àdéhùn tó sọ wípé kò sí ọjọ́ kan nínú ọjọ́ ayé tọ́lọ̀ wọn bá ní tẹ̀síká ti sẹ́ẹ̀rì nínú rẹ̀ tí ládàá rẹ̀ ti pọ̀ bí ìta táwọn eléyìí wá lè sì dànù kí ni tó mú síyàmù kúrò nínú sẹ́ẹ̀rì kò sí. torí di eléyìí ká sọ ẹnu wá fi wà rọ ká sọ ẹnu wá fi sọ̀rọ̀ nípa dáàbà ti mọ̀ nípa rẹ̀ àwọn ẹlòmíràn bẹ́ẹ̀ wulẹ̀ wọ́n tẹ́ láti máa darí àwọn èèyàn kúrò nídìí kí wọ́n má bàa sọ̀sọ̀ yá láwọn ọjọ́ yìí ebi wọ́n lò ní tẹ̀ wọ́n ní tẹ̀ bọ̀ ẹni tó ń bá fẹ́ sọ́kó nítorí pé nítorí pé sùyàmù wọnú rẹ̀ dùkúlẹ̀ awwaliyya nínú àwọn kan alákọ̀ọ́kọ́ tí wọ́n wọ bẹ́ẹ̀ nínú tí olóore lọ́wọ́ ẹ̀gbọ́n tó lọ́wọ́ bá sọ ni as-sawmu li wa ana ajzi bihi èmi ni mo ní as-siyam èmi ni màá ti sàn yàn lẹ́sàn lórí ẹ̀ ìwọ ò ní í máa wò lẹ kó ọkàn bẹ́ẹ̀ ni bọ́dì tẹ́lẹ̀ náà mélòó ló ń ṣe tẹ́lẹ̀ náà ń ranù ẹni tó bá fẹ́ ṣe kó ṣe àdéhìí ti gbé kò sí àsìkò kan tọ́lọ́ wọn bá nífẹ̀ẹ́ sí iṣẹ́ rí bí èyí tá a bá ṣe nínú àwọn ọjọ́ yìí wọ́n mú àdìsí kan wá àbí ayé kan wá torí di eléyìí ẹni tí máa ń ọlọ́wọ́n lẹ́sìn lọ́dọ̀ rẹ̀ ọlọ́wọ́n kò ní kọ́ wa lọ́wọ́ bákan náà káwọn àmà ìgbà ẹni tí máa ń ṣe sùyàmù àwọn ọjọ́ yìí wọ́n àmà ìgbé sùyàmù ọjọ́ yìí lè jẹ́jọ́ jumua ọjọ́ yìí lè jẹ́jọ́ asab ọjọ́ yìí lè jẹ́jọ́ alahad ọjọ́ yìí lè jẹ́jọ́ asini ọjọ́ yìí lè jẹ́jọ́ tẹlẹtẹ òsì ọjọ́ tí ò lè jẹ́ máa fi sí àmúrẹ́ sí ọ̀sẹ̀ lọ. ilé ìjẹ́bù ti ṣe jẹ́ mẹ́rin kò ní ìdíkà nìkan máa ti sẹ́sọ́ fún pé jumua mà lónìí kìnnì kan lónìí sùyàmù àwọn ọjọ́ olóore ni wọ́n ṣe kò sí wàhálà bẹ́ẹ̀ ilé ìjẹ́bù ti ṣe jẹ́ òfin ọlọ́run bá nìyẹn tí ọba anabi wa muhammed sallallahu alayhi wa sallam tó ní ẹ má sì ọjọ́ jumọ ẹ má sì pẹnu ró ẹ má fọjọ́ sẹpùtù pẹnu ró ìyẹn ni pé tó o bá fẹ́ dàgbà tó o fẹ́ dà sí tó o fẹ́ dà yàtọ̀ ó nìkan lànà bí kọ fún wa nínú àdìsí kan ó ní má da ọjọ́ jumọ má da sọsìyàn má da ọjọ́ àṣẹp má da sọsìyàn àyàfẹ́ ni tó bá ṣe sùyàmù ọjọ́ kan ṣáájú rẹ̀ àbọ̀jọ́ kan lẹ́yìn rẹ̀ sẹ́wọ̀n kẹ́ni tó ṣe sùyàmù gbogbo ọjọ́ yìí ó ti wọnú ẹ̀ yàtọ̀ sí lẹ́yìn gan èèwọ̀ ń tiẹ̀ yéṣu sùyàmù sátidé ló ṣe yéṣu sùyàmù júmọ́ ló ṣe sùyàmù àwọn ọjọ́ wo àwọn ọjọ́ tọ́lọ̀ wọn bá tó ṣe ní ọjọ́ tó lóore tó ẹ pé iṣẹ́ ọjọ́ yẹn ti di àyọkúrò nínú àwọn ọjọ́ tọ́lọ̀ ń kọ́pá lórí ayé tó èèyàn gbọ́dọ̀ gbìyànjú ọjọ́ ayé ti ń lọ yẹn ọ̀dà gẹ́gẹ́ bí ẹnvílọ́pù ni táǹkóṣe wa pamọ́ sí kí kálukú wa máa rò tó sùn lójoojúmọ́ kí ni mo rí kó pamọ́ sínú ẹnvílọ́pù mi lónìí rí ni àbí sẹ́ẹ̀bù tẹ́sẹ̀ rí lọ́pọ̀jù ni àbí sẹ́ẹ̀bù tó bá jẹ́ kí n dúpẹ́ fọlọ́ lórí àìsè kò ń gẹ àtìrí dáadáa sí lónìí nítorí pé oníkálukú atọ́ba kú ọ̀ọ́dára rẹ nínú sàárè ni gbogbo àwọn gáǹgì rẹ gbogbo àwọn ẹgbẹ́ rẹ àwọn kókọ́ọ̀sì rẹ onírọ́nìbọ̀dì wọn nìkan náà ni nínú sàárè torí kó kálukú wa kó ti fẹ́ rè kó ní wa ó ṣe ní ojú ọ̀rọ̀ náà lọ ẹni tí ń sin náà lójú méjèèjì tí kì í sẹ́lọ̀ rárá kò ní garanti báwo wá lẹni tí ń agbọ́dọ̀ kí ìsọ̀rọ̀ ara wa o oníkálukú wa fẹ́ràn ara rẹ̀ fẹ́ràn ara rẹ̀ ju ẹlòmíì lọ àmọ́ ile èlé sànù ara rẹ̀ bó ti ṣe yẹ kó sànù rẹ̀ sànù ara rẹ̀ bí kò sí tọ́lọ̀ tó bá ti ṣe tọ́lọ̀ ti sànù orí ara rẹ̀. thumma akramakumullah lábẹ́ iṣẹ́ olóore ilé ìdásí láàrin àwọn wáyé gbogbo gbà. nítorí pé ẹran léyà ìjọ kẹwàá gangan gangan ló wọ́n wà nínú àwọn tí olóore náà nìyẹn agbọ́dọ̀ kíyèsí wípé àwa ẹ̀sìn la pẹ̀lú ẹran léyà tá a pa ìgbà ti jẹ́ ni mo fẹ́ sìn pẹ̀lú ẹran léyà tí mo fẹ́ pa màá tijú dáwó rẹ̀ sílẹ̀ ìsìn ní jẹ́ni ń kanra ìníjẹni tí wọn máa sọ̀rọ̀ ẹran wọn ẹran wọn níwájú àwọn mi níwájú àwọn mi nítorí pé àní jẹ́ kí ẹnu ọmọ ọkùn lákùnjù kọ́mọ bàjẹ́ pé gbogbo ládàtà fẹ́ gbà òun náà láti fẹ́nu yòrò dànù torí ẹ ẹ̀sìn la ṣe kí pa fẹ́ pa ẹran tà ẹ̀hẹ́n tó bá pa ẹran tà kò sí iye tó ọ̀wọ́n tẹ́lẹ̀ náà ní báyìí ẹ̀sìn fẹ́ ṣe àwa sì ràn kan kọ́ lọ́wọ́ gbà lọ́dọ̀ wa torí lórí pé ẹran wọn pọ̀ ẹran tí wọn jù ẹran wọn lọ́dún yìí nítorí tọ́lọ̀ ń bá ń kó ládàá rẹ fún ọ ọba pé tí mo bá ń mà ní kí n kọ́ mọ̀jẹ̀ pé ọ̀kan mọ̀ra ń jọ́nà torí ọ̀dọ̀ wa jàmá ká gbìyànjú ọlọ́wọ́n bó ti gbà lẹ́sìn lọ́dọ̀ wa ọ̀sọ́mọdé o lópin ìgbà tá a bá ti bàlágà òṣìṣẹ́ àgbàlagbà lópin ìgbà tí bàbá bá ń jẹun tí bàbá ó sì kù gbogbo wa pátá iná ni ọlọ́wọ́n bá ń fẹ́ ká pẹ̀ràn léyà òṣọ́kùnrin kò tóbìnrin gbogbo wa lọ́wọ́n bá ń fẹ́

káfi rògùn fe káfi paléya ẹ gbọ́rọ̀ mbẹ̀ nígbà tí èèyàn méjì ọ̀gbọ́dọ̀ dáwó láti ra gbò ògùn fe lèèyàn mẹ́tọ́ wàá dáwó rà nígbà tí èsì pé ẹ̀ máa ń tẹ̀sán agbọ́dọ̀ kí èsì wọn ẹsẹ̀ ti ṣe yẹyẹ tọ́ba lágbára rẹ̀ alihamudulilayi tọ́ba lágbára rẹ̀ kò sí wàhálà. láwọn ọdún kan lẹ́nu lọ́ọ́lọ́ yìí àwọn tẹ́tẹ́ kan wà tí wọ́n gbé síta ikú ẹ̀ wá ra lẹ̀ lọ́dọ̀ wa gbogbo ẹnikẹ́ni tọ́ba ti lè ra plọ́ọ̀tì lẹ̀ kan àwọn òfun lágbo kan ẹni tó bá ra plọ́ọ̀tì méjì yọ gbàgbó méjì ẹni tó bá ra plọ́ọ̀tì mẹ́ta yọ gbàgbó mẹ́ta ọ̀gbọ́dọ̀ ra plọ́ọ̀tì ọ̀ràn ọ̀gbọ́dọ̀ ra plọ́ọ̀tì ọ̀ràn torí pé tẹ́tẹ́ nìyẹn o tẹ́tẹ́ nìyẹn o tá a bá wá fi àgbo tẹ́tẹ́ tá a bá pa fúnlé yá sẹ́mi pápá dànù lásán nìyẹn kò ní ládàá kankan lọ́dọ̀ ọlọ́run ọba tiwa kò ní ládàá kankan lọ́dọ̀ ọlọ́run ọba tiwa wàá yọ owó tọ́ da owó tọ́ da ló fi ra àgbo tọ́ da ọwọ́ àbẹ̀sẹ̀sìn fọlọ́ ọba wa ọba tó dà tẹtẹ, ṣe kówó tẹ́tẹ́ tẹtẹ. ìnìyàn wà lọ gbà wà wípé ìran iléyà ó iléyà pa ọ́ akramakumullah bẹ́ẹ̀ náà la gbọ́ bí wọ́n ṣe ètò kan nínú rédíò náà nílẹ̀ yìí wọ́n á sọ pé àwọn da àwọn ìbéèrè kan sórí tó bá fi lè gba ìbéèrè yín nínú tó lè jẹ wà ń ta ló sọ fún ọ yìí pé àgbo tẹ́tẹ́ ni mùsùlùmí máa fi paléyà ẹ̀yin ẹdẹ ṣe bẹ́ẹ̀ láwọn ọdún yòókù ẹdẹ ṣe bẹ́ẹ̀ láwọn ọdún yòókù gbogbo tẹ̀ ń ṣe káyé ẹdẹ ṣe bẹ́ẹ̀ lọ́dún kérésì ẹdẹ ṣe bẹ́ẹ̀ lọ́dún ìsítà ẹdẹ ṣe bẹ́ẹ̀ lọ́dún eégún àtọdún orò ok ẹ̀sìn islam lẹrù kọjú ọdún tẹ́tẹ́ ọdún eré tẹba tẹgùn bá dàn òyò dèèyàn tẹgùn bá dàn òyò dèèyàn wọn náà ṣọ́ra rẹ ọ àwọn àna ọkì wo malẹ òun fóònù èmi mà torí mo ti ẹfẹ jágò ẹgbọrọ ẹgbọ́rọ̀ torí de lè ká sọ̀rọ̀ àwọn ẹni tó bá mọ bó ṣe lè pe àwọn ilé rẹ́díò yẹn tí ó pàkíyèsí wọn ẹ mọ nǹkan mi jẹ́ máa ṣe tẹ́tẹ́ o ẹ má fẹ́ Islam ṣe yẹ̀yẹ́ o ẹ̀yin náà lẹ́ ń ṣètò ẹlẹ́sìn ọ̀fàjà kí ló dé tẹ̀yìn ọmọ àtọ́jà ẹlẹ́sìn ọ̀fàjà kí ló dé tẹ̀yìn tọ́jà nítorí pé nísìnyí báyìí ìgbà tí yọjẹ́ pé àbùkù táwọn afi ń sẹ́sìn lẹ́yìn wá ń gbé síbi pé ẹ ta tẹ́tẹ́ ẹ wá ní kí mùsùlùmí ọmọ sọ̀rọ̀ ok ó túmọ̀ sí kẹ́ ẹ máa fọ̀bọ lọ wá nìyẹn ti kú wọn kàn sí ìgbé wa ti ní kọ̀sẹ́mi lára wa tò ẹni tó bá ń ma bí ó sì bá ń sọ̀rọ̀ kọ́ bá ń sọ̀rọ̀ ètò burúkú lè tòru eléyìí ètò burúkú ètò rádaràdà ìnirú ètò òru eléyìí ìwà sì kú wọn náà wà lọ máa jówó ná ọmọ wa pè wọn pé èmi méjì ẹ mọ fẹ́ jágò so òǹga alára arágbòjẹ èyí tí wọn máa kó wọn fún ọ lágbò sọ rágbòjẹ àbí kíni ọtí ẹgbẹ́ ti ṣe jẹ́mbẹ̀ǹdàrí agbowó lára náà rí agbódà fowó tọ́ da ara owó tọ́ da láti ra agbó tọ́ da láti fi sẹ̀sìn fọba tọ́ da kìí ṣe pé owó kówó akramakumullah ẹnikẹ́ni ọgbọ́dọ̀ lọ kó àjọ tọ́mọ̀ pọ̀ wò ní sàn kó àrò fi ra agbó ẹ̀mọ̀ kọ́kọ́lọ́kọ́ ní ti ti tájẹ̀ ikú àjọ ti kan kọ́lẹ̀ lómi ò lọ bẹ̀ wọ́n ikú ẹ jẹ́ mú nọ́mbà tó wà tó tí tètè bọ́ sí i mo fẹ́ pàgọ́ léyà ó sì ti mọ̀ lọ́kàn rẹ̀ torí àìmọyeru rẹ̀ ló ti ṣe rí fáwọn ẹlòmíì wọ́n ṣẹ̀ṣẹ̀ ń dájọ́ tuntun ni tọ́ba ti kó àjọ yóò túlẹ̀ ó sì mọ̀ pé tọ́ba bá kó àjọ yẹn ò ní sá ọ̀bọ̀rọ̀ fi owó bẹ́ẹ̀ pàgọ́ léyà tọ́ba ti bẹ́ẹ̀ ọ̀sẹ̀ lọ́n owó tọ́ba mọ̀ pé insha Allah owó rẹ̀ ni ẹni kò fi pàgọ́ léyà owó tọ́ba mọ̀ yín pé bọ́yá pẹ̀lú ògbọ́lọ́n ọ̀sẹ̀ kan sísìn máa rówó gbà bóyá owó oṣù máa rówó gbà bóyá owó oṣù tó ṣe fún yẹn ọwọ́ arágbò ọwọ́ ayáwóra nítorí owó tó fojú sùn tó dájú kówó rẹ ni halalan tayyiba ọ̀sẹ̀ lọ nítorí kò tí ma pé pẹ̀lú ògbọ́ ọlọ́run ńgbà tá a bá fi rọ́ọ̀sẹ̀ kan sísìn wàá ti rówó yẹn gbà kò sí tó burú nu wá lọ dídì jẹ gbèsè tó ọmọ yìí kò ní san àbí kò dídì jẹ gbèsè tó ẹgbẹ́ tipátipá lóbìnrin san ọ̀gbọ́dọ̀ dán o ọ̀gbọ́dọ̀ dán o ẹni tágbára bá ti ká sí wàhálà owó sí báńkì owó ti ọwọ́ àti kalkuléètì gbogbo owó èlé òun owó èlé òun náà sẹ́ni bí ó ti gbé ìyàwó náà tó wàhálà ìgbé pọ̀ owó òun yìí sọ. sallallahu alayhi wa sallam ó ní arriba sab'una na rìbá tẹ rí yẹn ẹsẹ̀ ọ̀nà àádọ́rin ni eléyìí tó wá kéré dùn nínú ọlọ́run dákun là wá ń bẹ̀. owó tí màá wá lé gan-an tó ń fi ń pè lówó èlé òun àníkọ̀tọ́ tí kò jámọ̀ kankan wọ̀ láàdì àbí kílọ̀já ní ìsìn tó bá gbé ten million sí báńkì ẹ ten million bó ti pọ̀ tó yẹn àwọn wọn aṣọ fún ẹ pé àwọn ọmọ fún twenty percent lórí ten million kí ni twenty percent ti jámọ́ lọ́dún tó bá yẹ pé bóyá bàtà ńlọ́ńlọ́ rà wá tọ́ǹtà láàrin ọdún tó ń fi ten million sówò ṣé ò ní jẹ ju twenty percent òfò dáhùn fẹ́ fún ọ tí o jò sórí ibú rọrùn wàláì sálá ó ti jẹ jù bẹ́ẹ̀ lọ ní halalan tayyiba torí délé ẹnìkan wá kóru rìbáǹjọ wá kójọ wá kójọ wá kójọ wá ní mo ti rówó ti yín ìràgbò àgbòkágbò nìyẹn owó òfò nìyẹn o ọ gbọ́dọ̀ fi irú rẹ̀ ràgbò ọ gbọ́dọ̀ fi irú rẹ̀ ràgbò owó fowó nìyẹn bẹ́ẹ̀ náà ni ẹni tí ń ṣe yahoo yahoo ọwọ́ akówó yàwúyàwú ọlọ́ọ̀bí ra gbò àgbòkágbò nìyẹn àgbòkágbò nìyẹn má bàa jẹ́ dípò pẹ́ pàtìlà nítorí pé gbogbo níta bá ti fowó haram rà kí ló náà máa ń dà haram torí ọ̀dọ̀ wa ẹnìkan pẹ́ nìkan lẹ́fún òun á fẹ́ ti tó bẹ́ẹ̀ o tó bẹ bá pẹ bóyá wàá tún ẹ̀jẹ̀ tó owó kówó ọ gbọ́dọ̀ jẹ́ pé ń lò lò láti fi rà kù màálù ọtọ́nà káwa méje ká dáwóra ó agbára wa lè má ka kára gbòkọ̀ kan àwa méje ṣùgbọ́n agbára wa lè ká kára màálù kan àwa méje ibi tí wọ́n bá ti pe àgbò ní thirty thousand tí wọ́n ti pe màálù kan ní two hundred thousand tẹ̀mọ̀kẹ́tẹ́ yẹn méje bá dáwóra. kò tí tó thirty thirty thousand ó dé ten thousand tabasi nananana alẹ́rú one fifty thousand taba kun lórí èèyàn méje sẹ́nu ọ̀pọ̀tẹ́ pẹ́rẹ́ á sì wà nù pé apẹ̀rẹ̀ aléyá àní bọ́sódì tó taba lè gbìyànjú serú eléyìí nítọ́da ni torí ẹ̀jẹ̀ mọ́ bẹ́ẹ̀ náà làwọn méje a lè dáwó ra ràkúnmí kápá ràkúnmí eléyìí náà ń bẹ́ẹ̀ nù kẹta lè ṣe ọlọ́run bó sì gbà lẹ́sìn lọ́dọ̀ wa. tọ́ ẹnikẹ́ni tọ́wọ́ gbèrò láti pẹran léyà ìbá àjọkùnrin ìbá àjọbìnrin láti jẹta títí tó fi dijọ́ ọdún kò gbọ́dọ̀ gé kanama o kò rí kanama o kò mú nǹkan kan kúrò nínú ara rẹ o kò sì gbọdọ̀ gé nǹkan kan kúrò nínú awọ ara rẹ̀ gẹ́gẹ́ bí adéjì yá wa Ummu Salama radiyallahu anha eléyìí tí ìmáàmù Muslim gbàjáde ti tọ́ka sí anabi sallallahu alayhi wa sallam oní idha dakhala al-ashr wa arada ahadukum an yudahhi fala ya'khudhu shay'an min sha'rihi aw dhufrihi tí àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ́ wáyé bá ti wọlé. tẹ́nìkan nu yín sì gbèrò láti pẹ̀ràn iléyà kọ́dà kó ti pé kò sí ìrówó rà ọ gbọ́dọ̀ tún mú nǹkan kan nù ìtànà rẹ mọ ọ gbọ́dọ̀ gé nǹkan rẹ mọ ìwáyà kan ni òsì gbọ́dọ̀ mú nǹkan kan àwọn ara rẹ wa àwọn a wà lé lọ́ba wí o ẹni tó wà ni pẹ̀ràn o ẹni tó àwa lọ bá wí o àwọn afẹ́ yarun wa wọ́n sì là mú wa bí táà ti ń yarun kóòmù ló mú kó nùrùn wa a ma lánìyàn pa afẹ́ tú nǹkan kó nùrùn wa àṣẹ lọ. obìnrin fẹ́ dérí bí táà ti ń múrun papọ̀ márùn nírun ti já wọn ò gbèrú wa tí wọ́n á yọ̀yàn lẹ́nu tí ń dún yàn ẹ̀sẹ̀ lọ. irun a máa hù nínú ẹyinjú nígbà mi. ní yíhu eléyìí tó ṣe pé àbá sábà tí ó dùn yà. ṣerú eléyìí tẹ ẹ bá múrun yín tẹ ẹ bá jákò nù ẹyinjú yín ẹ̀sẹ̀ lọ. kó lè bá a mọ̀ pé Islam kò fi ọ̀nà kankan kó wà lábẹ́ níbọ̀dì. tẹ́lẹ̀ ìbá wa yé wa ẹ̀yin tẹ̀ ń tẹ́ran ẹ lọ fìbẹ̀rù Ọlọ́run sọ̀rọ̀ yín o ẹ bẹ̀rù Ọlọ́run ìsìláàmù gbà kátà tàjèrè ìsìláàmù sì gbà wípé kátàrà ńtàǹtà káfi ṣe rere kọ́pọ̀ ṣùgbọ́n ìsìláàmù tún kọ́ wa pé kájẹni tí ó máa ṣe pẹ̀lẹ́ kájẹni tí ò ní wo wọ́mọ̀ nǹkan kájẹni tí ò ní gbé àga wa sókè rororo rahimallahu mru'an samhan idha samhan idha ba'a. حديث صحيح النبي محمد صلى الله عليه وسلم قال bọ̀ kẹ̀ tani ẹni tó jẹ́ pé ńgbà tí ọba ara nǹkan pẹ̀lẹ́ ni ìgbà tó ní ọba tún tà pẹ̀lẹ́ náà àwọn olùmọ̀túnmọ̀ pẹ̀lẹ́ yìí wọ́n tún sí báyìí nígbà tẹ́ bá fẹ́ tà nǹkan àtẹ́ bá fẹ́ tà nǹkan ẹ fẹ́ tà èyí mọ̀ yín pé ẹgbẹ̀rún mẹ́wàá lẹ̀ rà ẹ wá dá ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún sí sẹ́ni tí ẹsẹ lọ a pè lẹgbẹrún àpò ẹsẹ lọ ó ń tì wọn àná ọ̀nà ẹgbẹ̀rún méjì ẹgbẹ̀rún méjìlá ẹ máa gbẹgbẹ̀rún mẹ́wàá lẹ́yìn rà tẹ ẹ tàbá ọ tẹ ẹ máa ṣe jèrè ti rẹ lẹ̀ àwọn dáná bí sàdúrà fún nítorí pé ẹ wo wọ́n mọ̀mọ́nà àfi ọgbọ̀n ẹgbẹ̀rún ọ̀tọ̀ sí yín èrè náà gbogbo ẹ̀ ṣùgbọ́n ìsìláàmù ń fẹ́ kọjá wípé tẹ bá ti dèrè díẹ̀ ẹ tètè sọlẹ̀ èrè kan ò sí lábẹ́ òfin ọlọ́run tí máa wúyàn lọ́rùn yóò bá lẹ́bùnú tẹ̀sọ̀ pé eré àjẹwú lọ́rùn èrè kan wúyàn lọ́rùn ìbá ló máa wúyàn lára gbogbo ara yóò wá gbà tọ́rọ́ lọ́n ti sọ gbogbo ara ó wù ọlọ́ni alladhina yakuluna riba la yaqumuna illa kama yaqumu alladhi yatakhabbathu ash-shaytanu min al-mas àwọn ẹni tí ń jẹ rìbá tó bá ti jọ gbẹndà lùkìyàm ìdìde wọn ò ní yàtọ̀ sí ìdìde ẹni tí àlìjánu fọwọ́ bá wọn ní báwo ni ìdìde yẹn jẹ wọn ní rìbá tán ti gbélé ayé jẹ yóò wù wọn níkùn ikùn ọwọ́ a máa dẹ́rù pẹ́sẹ̀ ẹsẹ̀ ò ní lè gbé ara mọ́ gbogbo aláàtì máa sáré nkù níbi tá a ti péjọ tó náà bá ti wá fẹ́ sáré ikùn ti ń dẹ́rù pẹ́sẹ̀ lọ́mọ yọ ọmọ pé ṣubú lẹ́ẹ̀mẹ́wàá ni yọ ọmọ pé ṣubú lẹ́ẹ̀mẹ́wàá ni bí ẹni tó ṣẹ̀ yà wẹ̀ kọ́lọ̀ ń sànù wa torí rẹ̀ rìbá ló máa ń dẹ́rù papọ̀ èrè kì í kò sí èrè kan tá a jẹ tó wù ní lọ́rùn yóò bá lẹ́gùn nù tọ́ tọ́ba ayé wa báwọn tó bá ti jèrè díẹ̀ sọ́wọ́ rẹ̀ lẹ̀ ọlọ́run ọbọ̀ kẹọ ànábì sàdúrà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni tẹ́ bàárà ta lẹni tó ṣe é pé ló máa ń ṣe tí ọba rà níṣẹ́ ẹ̀ ń ná ọjà wọn kpọjà fún yín lẹ́gbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀yin wọ́n á méje ẹ̀yin náà tẹ́ lọ́wọ́ torí kọjá ó tilẹ̀ jẹ́ pẹ́gbẹ̀rún mẹ́wàá ló ń rà ìsìláàmù ò sì bẹ̀ wá ká máa kà èmi gan tí mo rí rà bẹ́ẹ̀ àbèrè ẹhẹn ó lẹgbẹrún méje ẹni gbà ọ ní gbà lẹgbẹrún ẹ fi sẹmọkà ti ń gẹ̀tì pé inshàlá kìíní yìí àárín ẹgbẹ̀rún mẹ́wàá mọ́kànlá nǹkankan ni wọ́n máa ní ọ̀dà ẹ mọ́ wá ẹ ṣé kò pẹ́ ẹgbẹ̀rún méjì àbọ̀ ẹ láyé islam ọ̀bẹ yìí kì í ṣẹni dáná fi ń ṣàdúrà fún ẹni tí ń ṣàdúrà fún ni pé ìgbà tí wọn náà ti méje ló ti bẹ̀rẹ̀ òfin wa bàdé mọ́kànlá wọn ni ọmọ wa mọ́tò padà sẹ́yìn mọ́ wọ́n ti padà sẹ́yìn mà arúgbó burúkú nìyẹn a sì dúpẹ́ fọlọ́n báwọn yòówù èsè bẹ́ẹ̀ tọ́ arúgbó burúkú kìí ṣe wà kìí ṣe wà ọ̀bọ sínú ẹni tá ànábi ṣàdúrà ìgbà tí wọ́n ti mà kó ṣeéṣe kọjá pé o ti kó sínú tàkúté jù méje náà ló dùn ọmọ agbẹ́tọ̀ mo fọgọ́rùn kan kún mo fọgọ́rùn méjì kún èsì kọ́ wàá lọ kó tó fẹ́ gbẹ̀rún méjì kún. ńgbà wọn ni òun wá ó tún wá dà sẹ́yìn kò sí nítọ́jọ́ so eléyìí ó túmọ̀ sí pé nu wa ká má wo wọ́n má nǹkan jù àtẹni tí ń rà àtẹni tí ń tà ànábì sàdúà fún torí ẹ tí pé gbogbo ọ̀dọ́ ni wọ́n ń wò àwọn bàbá ẹlẹ́ran yìí owó tètè wá iná so náà má ẹ má wo wá máa jù torí pé tẹ ẹ má wo wá máa jù ló kú náà ìdí ni pé ẹ bá wo wá jù ẹ ara dẹ̀ so èèyàn mélòó ni ó padà rà wípé òun fẹ́ ṣe àfíkọ ẹ òun fẹ́ ṣe kínní kan wọ́n kéré tí rà bákan náà ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ẹran ni padà jóró nígbà tí ìbá torí ìgbà gan ẹran gan dàbí ọlọ́lọ́ mọ̀ọ́rọ́ abẹ́rẹ́ tán fẹ́ràn mí jọ́kàn lọ tóbi bambabamba lọ́ba ti di pọ́dún bá lọ ní ìdẹ́rùn òjòrò ni tìyín bàbá yín tó torí de eléyìí ẹ mọ́ wúwọ́ mọ́ jù tó bá ti dèrè díẹ̀ ẹ rí i pé kéèyàn kéèyàn rà kọ́ta kíá kọ́ta kíá ẹni máa dowó ẹni máa dowó àmọ́ tí yẹn bá ti wọ́wọ́ mọ́ èrè yẹn padà wá jọjúmọ́ ẹ iye ọjọ́ tó lọ́dọ̀ ẹ má rojú àti dáwó lẹ̀ ẹ má rojú àti dáwó lẹ̀ torí pé nǹkan táyìn fẹ́ ra ẹ̀sìn lẹ́sẹ̀ ti ṣe ọlọ́run ọba ló sì máa ń gbà lẹ́sìn lọ́dún yẹn à fẹ́ rà nítorí pé a fẹ́ tà torí pé tá a bá fẹ́ tà ní òsápò tá a rà ten thousand tá a rì tà torí pé ẹ bá bẹ̀rẹ̀ sí ní gé àwọn èèyàn mọ̀ pé ẹran yín wọ́n pọ̀ báwo wá ní tó o bá rà fifty thousand tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé ẹ̀sìn la fẹ́ ṣe à nídìí láti máa rojú kọ́nà ọba kó bò wá láti rí lẹ́yìn eléyìí báyìí tọba di ọjọ́ jumọ àti nbọ tọba di ọjọ́ alhamis ti nbọ alhamis ti nbọ ọ̀nà lọ́jọ́ arafa ọ̀nà lọ́jọ́ arafa anabi wa muhammad sallallahu alayhi wa sallam nínú ọ̀kan nínú àwọn hadithi rẹ̀ tó fẹsẹ̀ nílẹ̀ ó ní ọjọ́ arafa lọ́jọ́ tó ga jù lọ́dọ̀ lọ arafa lọ́jọ́ tó ga jù lọ́dọ̀ lọ qawli hadha wa astaghfirullaha al-azima wa lakum fastaghfiruhu. إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله النبي محمد صلى الله عليه وآله وسلم وفي هواك وزارفة هنا لزة الله جل جلاله gbàtí ẹgbà wa mi tó fi yé wa yìí pé ọjọ́ ọdún léyà lọ́jọ́ tọ́lọ́lá jù lọ́dọ̀ ọ̀lọ́ wọn takora wọn àmọ́ sọpọ́jọ́ àràfà àtọ́jọ́ ọdún léyà làwọn ọjọ́ tó ga jù lọ́dọ̀ ọ̀lọ́ ọjọ́ yìí ọjọ́ ńlá ni ọjọ́ tójú máa ń ti àṣetọ́ níjù nínú gbogbo ọjọ́ ayé kò síjọ́ tójú máa ń ti àṣetọ́ níbi ìjọ ara. nítorí fà òun ni pé ó rí i pé ọlọ́run bá ń bọ́ kun ná kúrò lọ́rùn àwọn ẹrú rẹ̀ òní wọnámá òní wọnámá òní wọnámá òní wọnámá eléyìí ni wọ́n máa bò lọ́kàn jẹ torí bá a bá ti wọná tá a pọ̀ nínú náà sí nínú ṣètọ́ ni máa dùn kọ́lọ̀ mọ́ sí wa lọ́ọ́ máa ná torí ẹ̀ ọjọ́ àràfá yìí báyìí ọjọ́ ńlá ni ọjọ́ ńlá ni ọjọ́ tí gbogbo alálàjì tí wọ́n pàdé ní pápá àràfà níbi tó ní kálukú wọn tí wọ́n ti ṣe sọ̀láàtù dọ́hùn àti sọ̀láàtù lásù tí wọ́n wá dúró gbọ́wọ́ sókè ọjọ́ sàlùkíbìlà máa bẹ́ lọ máa tọrọ orí ayé àtàkùn yá àmà níbẹ̀. anábẹ́ muhammed sallallahu alayhi wa sallam ó ní khayru du'a du'a yawmi arafa wa afdalu ma qultuhu ana wa nabiyun la ilaha illallah wahdahu la sharika lah lahu al walahu alhamd wa huwa ala kulli shay'in qadir ó ní àdúrà tó lọ́lá jù tó lóore jù náà làdúrà tó àràfà ohun tó wá lọ́lá jù tèmi àtàwọn ànábì tó síwájú mi ti ládùúrà lọ́jọ́ àràfà ó náà ní la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulk walahul hamd wa huwa ala kulli shay'in qadir àwọn wa wọ́n ní àdúrà yìí ó ẹni tó lọ sí hajj àti ẹni tí ò lọ sí hajj torípa anabi sọ pé ìtọ́lọ́lá jù tèmi àtàwọn anabi tó síwájú mi tá a ti ládùá lọ́jọ́ yìí kò sọ pé lárafa nìkan tá a ti ládùá ó túmọ̀ sí tẹ̀bìtìbì tẹ́ bá wà láyé ìtọ́lọ́lá jù nínú àdúrà tẹ́sí lọ́jọ́ àràfà la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulk wa lahul tẹ́lẹ̀ láti jọ́ tí àwọn ọjọ́ mẹ́wàá ti bẹ̀rẹ̀ gbìyànjú àti ṣe ti àràfà òní danu dànù kìtìjọ arafa náà wà dànù mọ́ lọ́wọ́ rípa nàbà muhammed sallallahu alayhi wa sallam ó ní ọjọ́ arafa ọlọ́mọ fi pa ìtẹ́ ọdún méjì rẹ ọdún tó lọ àtọ̀dún tá a wà ń ọdún tó lọ àtọ̀dún torí la bí gbogbo ẹ bá arafa kò báyìí ni àwọn àmà wípé a mójútó òǹkà ìsìn islam nínú kàlẹ́ndà ìsìn islam àlàǹfààní àti mọ̀kọ́jọ́ mẹ́wàá kan ti wọlé àti látàrí rírọ́sù gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa wóṣù nù rọ̀mọ́bọ́n bẹ́ẹ̀ náà láti mọ eléyìí bẹ́ẹ̀ náà ni òní ọjà ọdún nítorí pé oṣù ojú ọ̀run yẹn ó pàtàkì púpọ̀ kí mùsùlùmí máa mójútó wáyé o tó bá wá di ní ọjọ́ júmọ̀ àti ń bọ̀ ọjọ́ òun náà ni ọjọ́ kẹwàá nínú oṣù ọjọ́ kẹwàá ọjọ́ ọdún léyà yìí báyìí òun náà ni ọjọ́ jùmọ̀ àti ń bọ̀ jùmọ̀ ìjọ mẹ́jọ sóni òun náà ni ọjọ́ ọjọ́ ọdún léyà ní ọjọ́ jùmọ̀ àyè báyìí eléyìí tó tẹ̀wọ̀n jù nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ òun náà ni pé tí àràfà àbí tí ọjọ́ ọdún léyà tó bá bọ́ sí ọjọ́ jùmọ̀ eléyìí tó tẹ̀wọ̀n jù òun náà ni pé a ti sọ̀láàtù l'Eid a tún ṣe sọ̀láàtù jùmọ̀ a ti sọ̀láàtù l'Eid a ti tún ṣe sọ̀láàtù jùmọ̀ eléyìí ló tẹ̀wọ̀n jù nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ yéésù pété bá ti ṣe sọ láti rí ẹ bùkátà láti ṣe júmọ̀ yéésù ti pé ẹ sọ láti lóhùn lẹ́sẹ̀ dípò rẹ̀ àbí ọ̀rọ̀ tí ẹnì ká sọ tó sọ pété bá ti ṣe sọ láti rí ẹsẹ̀ ní ti júmọ̀ ẹ ní ti sọ láti lóhùn asúrì lẹ́ẹ̀ máa retí ọlọ́mọdé eléyìí tọ́ tẹ́wọ̀n nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ ọ̀nà ni pé màmá ti sọ láti rí lọ́jọ́ yẹn kọ́ á ti sọ láti júmọ̀ ní sọláàtù Eid wọ́n tún sọ kútúbà ní sọláàtù Jumu'a kútúbà di mélòó ni ó di méjì kò sí nǹkan kan kò bí nǹkan kan amọ̀tòmọ́ ti pẹ́ máa tanra yín jẹ ńgbà yìí ojú dúdú wọ́n ní sọ́n bá fi kútúbà méjì ńjọ́ kan náà nílùú kan náà ọ̀bọ òkú ẹgbọ́rọ́ ọjọ́ ku rẹ̀ ló tó ló kù lábẹ́ òfin ọlọ́run ọba tiwa wọ́n sọ kútúbà òkú kẹ́nìkan kẹ́nìkan kú tẹ̀lé ìjẹ́bù tó ṣe jẹ́ mbẹ́rù torí ẹ bó ti lọ sí rí wàá tún lọ sí júmọ̀ lọ́jọ́ ọdún yẹn káwọn tí wọ́n bá wá síwájú àwọn èèyàn ṣe sọ̀láàtù lẹ́yìn kí wọ́n kíyèsí pé kí sọ̀láàtù lẹ́yìn yẹn kó tètè wáyé kí sọ̀láàtù lẹ́yìn yẹn kó tètè wáyé lọ́nà tó so wípé sẹ́mi ọ̀pẹ́ ni tí wọ́n pẹran kò gbọ́dọ̀ jẹ́ nǹkan kan kó tó pẹran rẹ̀ nínú ẹran tí wọ́n pa ni ó ti mú nǹkan tí ó fi sẹ́nu kó máa ṣe pé

الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد إلي تانتم وتلك ونجو ونجو هاتم وتتدعي إنا لا ما تتتي ما مو تدي باتي ما باتدي وتقارن ṣùgbọ́n ẹ̀kẹ́sì o tó bá ti wá àtijọ́ alhamisi ti ń bọ̀ yìí tí ó jẹjọ́ Àrafà tá bá ti parí tí wọn máa wáyé lẹ́yìn sọ láti kọ̀ọ̀kan bẹ̀rẹ̀ tabati parí àsùbà láàárọ̀ ọjọ́ alhamis ti ń bọ̀ allahu akbar allahu akbar tí wọn máa wá lẹ́yìn sọ láti kọ̀ọ̀kan ni ó bẹ̀rẹ̀ ètò túmọ̀ sí pé ìjọ alhamis bákan náà ọjọ́ ọdún ìjọ kejì ọdún ìjọ kẹta ọdún ìjọ kẹrin ọdún lẹ́yìn sọ láti kọ̀ọ̀kan ni ó parí. ìjọ alhamis lábẹ́rẹ̀ lẹ́yìn náà ọjọ́ jumọ dún lẹ́yìn náà ọjọ́ asab tọjẹ ìjọ kejì ọdún ọjọ́ alahad tọjẹ tọjẹjọ kẹta ọdún ọjọ́ atini tọjẹjọ kẹrin ọdún lẹ́yìn sọláàtọ àpò ẹni ọparí eléyìí wọn pè ní takbiratun muqayyada allahu akbar allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar allahu akbar walillahi alhamd eléyìí ọmọ wáyé lẹ́yìn tàbá ti sálámà. tàbá ti parí àtúbà lọ́jọ́ àràfà allahu akbar allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar allahu akbar walillahil hamd bẹ́ẹ̀ náà láti lẹ́yìn sọláàtì dọ̀họ̀ bẹ́ẹ̀ láti lẹ́yìn sọláàtì làásù bẹ́ẹ̀ láti lẹ́yìn sọláàtì magrib àti ìṣá bẹ́ẹ̀ náà láti sẹ́njọ́ ọdún bẹ́ẹ̀ láti sẹ́njọ́ kejì ọdún ìjọ́ kẹtọ̀ ọdún ìjọ́ kẹrin ọdún tàbá ti sẹ́tì sọláàtì làásù lọ́ba tán ọ̀la kọ̀kọ́ máa ṣe ṣáájú ká ṣe astaghfirullah astaghfirullah astaghfirullah allahumma anta salam wa minka salam tabarakta ya dhal jalali wal ikram. àti bùkátà kí lè má mọ òwe ká máa wí fún kálukú òwe tiẹ̀. ẹ ti wí ẹgbọn sókè àti ní wí láǹkó wọn ṣe títí ọ̀yà pàtí tẹlomi ìṣèṣe pàǹtàǹkó tótó bá ti dàǹkó ọ̀dà dáadáa lẹ̀ tí lè má mú bá ń tà ń dà ọ̀dà dáadáa lẹ̀. wáyé o lọ́jọ́ ọdún à ń fẹ́ pé kí mùsùlùmí ọwẹ́ kí mùsùlùmí ọwẹ́ alhamdulilayi ojoojúmọ́ ni mùsùlùmí wẹ̀ tẹ́lẹ̀ náà tọ́ba ti má kò sí tó burúkú wọn tún sọ pé tún máa wẹ̀ wàá wẹ̀wẹ̀ tí òfin kankan yàtọ̀ sí wẹ̀ jánábà ṣùgbọ́n wàá dà ní àtúwẹ̀ ọdún lọ́n wẹ̀ tọ́ba wẹ̀wẹ̀ yí báyìí pẹ̀lú àníyàn pọ̀ ń ọdún ẹ̀ sì sọ fáwọn ọmọ yín náà àtàwọn ìyàwó yín kálukọ́ wẹ̀wẹ̀ ọdún tẹ́bá fẹ́ wọ kẹ̀kẹ́ tẹ́ fẹ́ wọ ẹsẹ̀ kò sí tó burú lẹ́yìn tẹ́ bá ti wọ ẹtọ́ ọdún tán ẹ wọ kẹ̀kẹ́ ẹ wọ ẹsẹ̀ àmọ́ tẹ́ bá ti fọwọ́ kan abẹ́ ẹyin abẹ́ tó ẹ̀sán lọ àlàyé sí. tẹ́bá wẹ̀ àǹfẹ́kẹ́ wọ tuntun èyí tẹ́ wọ̀ rí láyé yín tọ́ba jẹ́ pàgbárọ̀ ọ̀ká tuntun eléyìí tá a wọ̀ rí láyé wa kò sí tó burú káwé tá a ti wọ̀ rí àmọ́ lẹ́yìn tá a ti fọ́ tó ká sì fi ìdùnnú ká gbé wọnú ọkàn àwọn ọmọ wa àti ìyàwó wa ọ̀dà púpọ̀ látàrí pé ẹ̀rọ àtọ́dún fún wọn. bẹ́ẹ̀sì lọ́fíńdà sára lọ́fìn àti sáwọn ọmọ yín náà lára àti ẹ̀yin àtàwọn ọmọ yín àti ìyàwó yín kẹ́ lọ sí ẹ̀yìn bàtẹ́ lọ sí ẹ̀yìn Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar wa lillahil hamd. bẹ́ẹ̀ sì máa wí lọ́nu ní ọdọọdún ẹ gbìyànjú láti jẹ́ pọ́nà tẹ gbà lọ́kọ́ lẹ gbà bọ̀ ọ̀nà tẹ gbà lọ padà dọ́kan o nígbà tẹ́ bá délé o àmọ́ ẹ rí pé pààrọ̀ ọ̀nà láàrin ọ̀nà Muhammad sallallahu alayhi wa sallam ẹ gbọ́dọ̀ pẹ́ràn. ṣáájú sọláàtù làyí ẹ gbọ́dọ̀ pẹran ṣáájú sọláàtù làyí nígbà tá a bá tó parí sọláàtù làyí lásìkò àti pẹran bẹ̀rẹ̀ àbùkátà ká dúró de lè má mú kíkọ pàtì ẹ bàbá pa yóò sì pa ńlọmọ òfin Ọlọ́run ní pé ẹ dúró de sọláàtù tẹ́ bá parí sọláàtù ẹ lọ pẹran ẹnikẹ́ni tó bá wá pẹran ká tó ti sọláàtù làyí ọkàn pẹran lásán ni ó tún owó tó fi rẹran míì. òfin ọlọ́wọ́n bá ní. kákíyèsí o mo lè má lówó láti rẹran títí ọjọ́ ọdún àyè sì wà pé kí n pẹran níjọ́ kejì ọdún ìjọ́ kẹta ọdún ìjọ́ kẹrin ọdún kóòrùn tó wọ ìyẹn ni pé ẹni sátìrì yorùbá bò láti rẹran tọdún fi dé lè ra kejì lè ra kẹta kọ́lọ̀ lè ra kẹrin ti pa kóòrùn tó ọmọlẹ́yìn eléyìí ti parí kàkéèsì ẹran léya wa tá a bá ti ti rí dìde á pa á dodo rẹ̀ pàlùkébìlà á fi ẹ̀gbẹ́ òsì rẹ̀ lélẹ̀ á wà kọjú rẹ̀ sàlùkébìlà ìsìnkú àrùn lókun dẹ́yìn ní gbogbo ẹsẹ̀ mẹ́rẹ̀ ẹ̀ á fún ní sinmi lọ́nà tó fi jẹ́ pé tó máa ń ta wáínwáín ẹ̀jọ́ máa jáde rọrùn ẹ mú ọbẹ̀ yẹn kan yóò mú dáadáa bisimilahi allahu akbar ìwọ lọ́n ẹran alẹ́ àmì ni o àti tàwọn ará alẹ́ mi ìyàwó àtọ́mọ mi bàbá àtìyá mi àwọn náà bọ̀ fún inú ládàá rẹ̀ tó pé wọ́n lọ fowó rẹ̀ rà nílòdì tọ́wọ́ àyà o onídéyàwó rẹ̀ onípín bẹ́ẹ̀ bàbá àtìyá rẹ̀ tó ti kú àwọn náà lè nípín ládàá rẹ̀ so bó ti sẹnu tó bá pẹran alhamdulilayi wọn ní kò sí ẹsìn kan tá a ti tá a fi sin lọ lọ́dọọdún léyà lẹ́yìn tá a bá ti rí dìde bí ká pẹran tó bá ti pẹran yẹn alhamdulilayi ọjẹ ń bẹ ogun yẹn jẹ ń bẹ o lè fi ṣe sàrà ń bẹ èyí ti ṣe kó pin mẹ́ta sí mẹ́ta lọ́gbọọgba ńǹ òsibítà náà ti ní ká ṣe báyìí. apá kan náà aṣíwájú rere máa ṣe bẹ́ẹ̀ tí ọ̀nà bá ṣe bẹ́ẹ̀ kò burú tó bá sì bòyàn díẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ páhùn ní ọ kò sí wàhálà so tẹ́lẹ̀ tẹ́lẹ̀ níbẹ̀rẹ̀ Islam anabi wa sallallahu alaihi ó ní ẹ̀ gbọ́dọ̀ ẹran léyà pamọ́ tayọ ọjọ́ mẹ́ta. àmọ́lẹ́yìn ọ̀rẹ́ yìí ó ní gbogbo oyè ìgbà tó bá wù yín ẹ kó pamọ́ kọsẹlọ ṣùgbọ́n o ẹja kíyèsí o ẹran iléyà tẹ pa yìí ẹni tí ò ní lẹfọ ẹ sì lè bùn ọ̀rẹ́ yín jẹ ọ̀rẹ́ yín kí ó lè jẹ kó nà pẹ ẹran iléyà ẹ̀yin tí wá ẹ ti wá dín ẹran ẹ fún nínú dání ẹ tí èsè mùsùlùmí ń bẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ẹ̀ ń kàn fi ẹran ṣòfò náà ni àwọn náà gan alárò kúkú ní jẹ́ kọ́dà lómi ò tún sọ fún yín pé mi jẹ́rú ẹ̀ àkókò mẹ́ni tó rán gun sí yín náà tẹ́ láyé tẹ́ran wọn láyé ìtò o jẹ̀má ẹran ilé wa kò sí ń dókòrò kọ́tà kò ọlọ́run pẹ́lẹ́pẹ́jọ́ náà àti fẹ́ni táwọn fún wa ti ṣe kínní kìí ṣe pa wàá sòrò dọ̀la táwọn bàbá bàbá wa ti máa ṣe onídìí ká sòrò dọ̀la bàbá ti sòrò dọ̀la dọ̀túnla àtúnṣe lọ́hùn àmọ́ bàbá ti tètè ṣe pápápá ńlọ́dà tọ́ akramakumullah ó fún mi lára èmi náà tún fún ọ kọ́dà o ẹni tó mẹ́ra wa ẹni kọ́ ọmọ nínú òtún lọ fún pàtípààrọ̀ nù kọ́dà. àìmọye èèyàn ní sẹ́kẹ̀ fóun tó wò sí rí oníkẹ́ lọ fún pẹ̀lẹ́ yìí olówó wa ẹ̀dọ́lọ̀ ń bò láti rí ẹ dáadáa ẹ dáadáa ẹ dáadáa hàn àwọn èèyàn pọ̀ láwùjọ wa ń bí di àǹjẹ wàláhì sọláì àwọn èèyàn pọ̀ tí jẹjẹ àwọn lásìkò ọdún yìí bó bá pápó ráìsì kan ló lè rà lásán tó sì pín bóyá ẹni kóńgò méjì méjì fẹ̀yìn ọmọ ẹ lọ gbé fún lágbẹ́dẹ lọ gbé fún tàmẹ́lò eléyìí náfìlà lásán wípé nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí nínú àwọn tí olóore tí wọn náà rí sẹ́nu ọjọ́ mẹ́wàá yìí èlò lápò ráìsì kò tó twenty thousand àìmọye twenty thousand tó ti náfà tó ti náfà ṣẹ́wó rẹ̀ àìmọye twenty thousand tó lórí ibú kan fi rọ títí nù fíríjì ipò òun ò fi sọdún ẹ gbọ́dún ọdún mùsùlùmí nípa ó tún wọn rọjò á láìlà lọ rádaràdà pọ̀ láwùjọ yorùbá ń gbà mí. ó wá ní kí wọ́n dín ẹran kalẹ̀ wọ́n wá kọ́ títà lè kọ́ àwọn ọ̀rẹ́ wọn ọdún láti ẹ máa mú tí so. àwọn òbí lẹ torí ẹ ọba bá kó ráìsì kan wọn ní pin kóńgò méjì méjì ẹ ìdùnnú tó mú ni o kò tí ì ní tí wọ́n bá wá jẹ́ sábàbí wàláhì báyà lẹ́yìn rẹ̀ tó bá bẹ̀ lọ́n gbígbà làdó àyàn jẹ ẹ̀gbọ́n dáná ti sọ̀nù sallallahu alaihi wasallam innama tunsaruna bi du'afaikum ọlọ́run ọ̀tà dédé máa ràn yín lọ àfi nítorí pẹ́yìn náà ran àwọn ẹni lẹ ẹ̀ ràn lọ́wọ́ láàmì o túmọ̀ sí pé gbogbo ti fẹ́ níta àfisọdún náà tó ní í ṣe pẹ̀lú owó ọlọ́run bá kó fún wa ọlọ́run kó bò wá láti rí gbogbo ẹ̀sìn náà tá a bá wá ọlọ́run ti wa lọ́wọ́ ọlọ́run bá gbà lọ́wọ́ wa ọlọ́run àjọ kan nínú ẹni tó ṣe pé ń wò pé ń bọ̀ kò sí ní ọlọ́run bá gbogbo wa ti pé ọdún dé àbọ̀dún òdì ọlọ́run pa النبي توا النبي محمد صلى الله عليه وآله وسلم فاللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد أن تحفظ حجاجك في جوك وبرك وبحرك يا أرحم الراحمين وأن تصلح لنا بلادنا نيجيريا وأن تصلح لنا بلادنا نيجيريا وأن تصلح لنا بلادنا نيجيريا اللهم اغفر لنا ما قدمنا وما أخرنا وما أعلنا وما أسررنا وما أسرفنا وما أنت أعلم به منا أنت المقدم وأنت المؤخر لا إله إلا أنت ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم